ibi ọpọlọ ẹran kọ́ ló fún mi ah, ah. ó fún mi lọ́pọlọ ẹran. Ah, Sanusi ìgbádùn wà ń bi ọ̀rọ̀ ẹ̀ mò ń fura nǹkan kan mo rí i pé oúnjẹ táwọn madam tán fún ọ ó fẹ́ yàtọ̀ bákan bákan ṣé o ní oore tó ṣe fún wọn ni kébì náà lè mọ bí tèmi náà dojú oore mi kan sí ni o torí nǹkan gbé wá fún ọ èmi náà fọ fún oúnjẹ yìí o. Eh, ọ fọ fún ni <laughs> ẹran rèé o. Eh, orí mi pé mi náà jáde tán káráyé mọ̀ bá rí n tán ah. eh, tó o bá lọ fẹ́ mọ̀ jẹun tí mò ń jẹ ojú rí orí nǹkan. Ah, aráyé ti wá rí ọtán báyìí torí pé ìta lọ wà. Ah, <laughs> eh, ẹ ń bá ẹ ń ìta lọ wà everybody ti decide láti wà ń ta. jẹ́ òun bọ́ pọ̀lọ́ ẹran sí ah ọ̀dì mi lọ́wọ́ mọ́. ẹ eh, ta ló lọ́wọ́ yìí. Sanusi èmi mo ní kí sọwọ́ òkè. ọwọ́ ìjọ ti ìnàkí ìbẹ̀rù. ìnàkí bò láìsí mọ́ ní queen tán fi tasọ̀ ọwọ́ mi rìn ṣe bọ́wọ́ ló control yìí. àdúpẹ́ <laughs> <laughs> ni kò ní kò lè bá mi jẹun pọ̀ Sanusi ọwọ́ tẹ̀mí ń wò yóò lè bá mi jẹun lọ sí gbá mi lọ́wọ́ torí ẹran. ṣé n ti ń ṣe ọ gangan kó padà sára. jẹ́ kí mi náà tiẹ̀. èèyàn kan ní ń kànlẹ̀kùn kan kó bí ti ń ṣe ọkùnrin mi. Ah, ta ló kànlẹ̀kùn lásìkò sí ò síta lẹ́bẹ̀rẹ̀ o. mo wá mọ̀lẹ́bí mi tó wà níbẹ̀. mọ̀lẹ́bí yín o kí lorúkọ ẹ̀. so bí Sanusi ṣe gbẹ tó báyìí ó ní àwọn èèyàn báyìí nù ẹbí wọn. ọkọ mi ṣé bó bá rán ẹ wá sílé ayé kó wá wo o dẹ̀ fi gbogbo wa ọkọ mi. ọkọ ta ni níjó síjó lẹ́nu ìgbàwó síra wọn ah, ah, ṣé ẹ mọ̀ mí rí ni. tó bá tiẹ̀ wá gbàgbé ṣé o ti gbàgbé mi olólùfẹ́ ni àbádéhùn tó ṣe fún mi.